ومن يلوك لحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته اتكفوا لهم على نزل أنت وركياتي جفوا الفاوة بإنساوة بسكوة أسواجوا النبي ومحمد صلى الله عليه وسلم ولهم قومنا بناتا ولا بناتا وصحابة ìbẹ̀rẹ̀ wọn bá púpà ní àwọn náà pẹ̀lú àwọn òbí wa tàwọn olùsíláwà àwọn ọ̀gá wa tó gbọ́ wa jọ náà lọ́pọ̀ ní wọn lóbẹ̀ lọ́mọdé àti ìgbà àkọ́bí káàkiri wọn látàkì náà kíláàkà lẹ́yìn kìtàbìlì umra náà là ń kà lọ́wọ́ àwọn nípa iṣẹ́ umra bí a ti máa ṣàlàyé fún wa pé àwọn ìlànà wọ̀nyí imam buhari imam muslim muslim àtàrí àbúdá ọ̀dà ìbùn bájà àwọn àìmà yòókù náà àwọn òkú àtàn lẹ́tàrí àwọn ni wọ́n gbìyànjú ní wọ́n kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn jọ fún wa ní àǹtí lẹ́sìn àwọn ọkọ̀ omi fún wa wàá sí ní sípìlẹ̀ jẹ́ ẹgbẹ́ bí ọ̀rọ̀ imam malik rẹ̀ ìmọ̀ òwúrọ̀ àfi ń tó jẹ́ ẹ̀sìn láyé wọ́n kọ́ ọ̀rọ̀ fún wa yìí náà gbogbo ń dé bá tẹ̀sìn láyé wọn ìgbé kan wọn yóò approve kì í tẹ̀sí ní láíláí lórí láí kò lè jẹ́ sí nítorí tí wọ́n fọkàn sí àádẹ́ mú lò eléyìí náà láti gbèrè ayẹ́tọ̀ kíámà náà láti gbé ayọ̀ ayọ̀ ọkàn ayọ̀ ọkàn ìdùnnú ìfọ̀kànlẹ̀ nípa náà nìyẹn olómùsà ti jẹ́ fún ọlọ́ọ̀bà nípa ń kà lọ náà ní báàbù ọmọra ìkáàbù ọmọra àlàyé nípa ṣe ọmọra قال إمام Buhari رحمه الله إمام بخاري Buhari, في باب ما يقول إذا رجع من الحج والعمرة أو الغزو باب سيكون يوي hajj kó máa wútú bá wọlé awolẹ̀ ọmọra àbí ọmọra náà lọ wí بابا بمجاز رحمه الله واتنا بقية الأطفال في اتحاج الأمورات يقول لك وقد شعب وقتي قد ولي إتاكوي لهكذا بيننا الأموي بقية الأطفال مبوانا يدركنا مكما ويمكن بجبان 1797 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك بن نافع النافع بن عبد الله بن عمر رضي الله عنه بعض الناس مع عبد الله ومع عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا قفل من غزو أو حج أو ملك يقدر على كل شرف من الأرض ثلاثة تكبيرات ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam tó kọ́ darí bí láti gbogbo yẹn tó nípa lọ láti gbó òkè tó ti kúrò níbi tó ti kọ́ sí kúrò yẹn bí ó ṣe láti umra ni láti hajj ni láti gbógun ni mẹ́ta Allahu akbar Allahu akbar Allahu akbar ثم يقول لا إله إلا الله لا شريك لواده لا شريك له بني وقص بني كسر قفو لا ولا ملك كان جبا ولا ولا حمد يلقى هو على كل شيء قدير من القلبون تائبون أدرجوا تائبون أنتم ظلوبا عابدون أنتم ظلوبا ساجدون لربنا حاملون أسجد ظلوبا ظلوبا لا نشكر فهم الله وأتى أمم بديون سيأصوى الله صوابه nígbà abdá ọ̀rọ̀ wà lọ́wọ́ lórí àwọn ọ̀tá wa ń dára wọn lórí ọ̀tá ọlọ́ba wà áhàdámọ́lá áhàdámọ́ wáhàdá òní kí ló tọ́ àwọn ogun tá àwọn apárapọ̀ wọn kìkìrí parapọ̀ lọ àhàdámì lọ́nà tó wọ́n fún ara rẹ̀ níbi àdáyé ní ìmọ̀ ìdíyẹ bá wọ̀ lónìí mo pé aláwọ̀ akọrọ aláwọ̀ akọrọ mẹ́ta la ilaha illallah wàhàdáwó la sharika ẹ̀ òní kanáà nìkan tó sí ìṣòro kó fún láwọn mọ́lù tí ẹni jọba gbogbo tí ẹni ọ̀dáwọlá hamdi tí ẹni gbogbo ọpẹ́ huwa ala kulli shay'in qadir ló sì gbàgbà lórí gbogbo nǹkan láàyè góòlù ọlọ́wọ́ kanáà lọ́pọ̀ tó kíkọ́ wa lọ́sọ̀ àwọn adarí délé o láàyè góòlù à ń kíkọ́ àwọn ọlọ́wọ́ bá ń torí mẹ́sẹ̀ lọ́wọ́ bá ábìdóòlù à ń jẹ́rú ọlọ́wọ́ bá sàdìdóòlù ń fi jí fọ́lọ́wọ́ bá rábìnà hamidu ọlọ́ọ̀bá lásọpẹ́ fún ṣẹlẹ́kọ́lọ́ wáhádà ọlọ́mọdé òlẹ̀ṣẹ́ ṣọwà lọ́sọ́wàbọ̀ ọ̀nàṣọ́rọ̀ abdá ìṣẹ̀rẹ̀lú ẹ̀ lọ́wọ́ ìjára wọn náà lọ́wọ́ ọlọ́ọ̀bá àhàzábọ̀ wáhádà ó ní kẹlú àwọn tó fi kára kò jẹ́ àwọn ọmọgó àwọn tó kọ́ra wọn jọ lórí wa lọ́n tún wọn ká ń gbà wọn tàwa tọ́lọ́ọ̀bá ìṣúná ní ìdánilẹ́kọ̀ọ́ àdúrà ni àdúrà ni àdúrà ni ọba nílé ọwà ló kúrò ọwà ní àdúrà ni ó di é oúnjẹ fúnra yìí wọ́n ọba jọ wàlùkù sẹ́láǹdì rẹ̀. bàbá wa ti gbàtí rí àwọn ilé ìlú yìí bàtà wo ní èsì ọ̀sẹ̀ kánò Nigeria wọ́n ti débi ìpín yẹ́sì ọdún mẹ́rin àwọn ilé yìí bọ́ńkà àdúgbò wọn tó gbogbo ẹ̀ ẹ̀ ìdí sábà máa tó gbàgbó ní bíríìjì gbàgbó ní bíríìjì makarasi yẹn ó di ìjọba máa ṣẹ́jú ó di wallahu ta'ala alam náà. ìṣèlú ìgbàgbó máa bá gbàgbó ní rẹ́pọ̀tù ìgbàgbó wá bí kojú dúdú àbọ̀ wá bí kíni rọ́nà bàtà airport ó di wa rọ́nà bàtà airport wá bí kíni gbìlíngbòrà. مصرفوة خذي قال إمام بخاري رحمه الله وانت أبن سوى النجيب باب استقبال الحج قادمين والصلاة الدابة باب بها قد يلالها من من شاب بوالي بوالي بيجي مكا بوالي لانكم مكا كلام باين صوم العسل تعطي انترناشونال وفي رمجوب rọ́ọ̀dù lọ ní ọdún àwọn ní bíu mi ní ìfìsàn bíu tí ti ẹ̀yà tó tè mí ní so èyí ní síkì mi ẹni lọ́wọ́ ní ọdẹ mo á ní àwọn ìlú lọ pé ẹbí kọlọ bá international lọ kò ní ríṣẹ́ àti pé ìṣọ́lọ́ náà náà pé iṣẹ́ hajj bí ọ̀sán náà ni mo fi ṣe hajj àjọ márùn-ún ní hajj prop gbogbo yòókù ẹ̀kíkí náà fi àyà nínú wa wọ́n rántí àdéhùn tó wà ní àdéhùn tó lọ bàríkà dé bẹ̀rẹ̀ ọmọ rẹ̀ lẹ́bi ní àkàrí tó lọ sí ìdíkù lù mí ẹ̀kọ́ àdéhùn sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe àdìbà ìdíkù lù àti súnà gbẹ̀ngẹ̀ ṣe kó lù sí ọdún bá rọrùn fún yín bẹ̀ ìkẹ́ ń dúró ẹni tàwa bùnà nǹkan tó wù láti ìdíkù ìtàlọ́ láyé láti tẹ́lẹ̀ ọjọ́ àwọn ọjọ́ bí wọ́n dùn wọ́n lákòóyè owó hajj international tó wá ti ju bọ́ọ̀dù lọ ó ti bọ́ọ̀dù máa ti ju international lọ ó bọ́ọ̀dù international is only eight fifty wọ́n lọ sẹ́wọ́ rẹ̀ one thousand dollars three hundred and seventy thousand ó one point two million international déédéé bọ́ọ̀dù rẹ̀ ní one point five one point six million dollars. bẹ̀rẹ̀ wà wọ̀nyẹn ó dé ìwé one thousand dollars. ó ṣe ìrírí yìí ẹ wá ní pẹ́lú tó bẹ́ẹ̀ ló ti máa náwó sí tó ó tó ti jẹ́ ní mẹ́ta kiri owó kankan wọlé gárágárá àwọn amẹ́ta bá lọ sábà ń ṣe sábò náà ṣe lọ nìyẹn باب استقبال القادمين وصلاة الدابة باب كيف يدل على استقبال الحاج àti kíyè mẹ́ta di gbogbo ra òkú حدثنا معلي بن اسد حدثنا يزيد عن زريع حدثنا خالد عن إكرمة عن ابن عباس وقدم لي سنة أدبنا أدبنا أدبنا أدبنا وقدم لي سنة وعافى عدود كسيس نادي لك وسكرة وعاو رسمي وقد يوافى نتا وقدم وقال الإسلام من الدين دين جميل بشي دولة استجاب القول حدثنا حدثنا فقال من شاء من شاء وما بالتعليم يدور كما يدور الزمان دين لا دين الله وصوان والله نعم عن ابن عباس رضي الله عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم مكة ثم كان النبي صلى الله عليه وسلم مكة بلته بيت بني عبد المطلب أو ọmọ wẹ̀rẹ̀ nínú àwọn ọmọ bàbá bàbá rẹ̀ wọ́n kò bí ẹlòjú ọ̀nà wọn lè wà hàmàlà wà ìdàm dẹ́nà èdè wà á rọ́ alfa wà gbá ẹ̀lẹ́kọ̀ síwájú rẹ̀ bẹ́ẹ̀ sì sẹ́yìn olùdá mẹ́ta lórí ẹ̀sìn yẹn ìgbéra kò bí yẹn aláwọ̀ tààlà àrẹ̀ قال إمام بخاري رحمه الله وأنت عن سوى 99 باب قدوم النبيات باب كان رجلي نيورو هو لارو حدثنا احمد بن حداد حدثنا انس بن اياد بن عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنهما قال نافع قال عبد الله بن عمر وقال لقي اسلام في نافع بقرة قال بقى عبد الله بن عمر قال بقى عبد الله ممكن اسناد الذهبي goni asbab ne kuri dubban wani fakamanewa a ti nafiyu ne a ti bukati abdullahi ne a ti bukati umar ne ìpínlẹ̀ goni wà lórí agbára gan-an ó di yawa sílẹ̀ abdullahi fẹ́ abdullahi suna wọn sọ̀hálà a fẹ́ sẹ́yìn tó mú sunnato kọlẹ̀ fẹ́ abin mú islam gan-an ina su annabi sallam ina su annabi sallam har ọwọ́ tàbí ti pé tó máa lọ sí hajj gbogbo sáré ra gbogbo sí mi gbogbo sí orísun mi mẹ́ gbogbo àmì tàbí gbogbo jẹun yóò dùn fẹ́yọ̀ jẹun lókè gbogbo àṣìṣe ya gbogbo báyìí àbí ìdúnjẹ báyìí ìdúnjẹ báyìí ìdúnjẹ báyìí àbí ìdúnjẹ jẹ ọlọ́ àrẹ mi bá tọ́ mi kan lójú bẹ̀ mí tọ́ bọ̀rẹ́ rẹ̀ tọ́ ìtọ́ mẹ́ àbí ìtọ́ mọ̀ wáyé ìdàjẹ́ ọba ìwẹ̀ wọ́n di wà tó ìtọ́jú bá wà láti rí náfíù kẹrí abdullahi bin umar kẹrí umar ọ́ bóni ìsáàdì أوديوها المسافر أيوة باب قدوم الضباط باب كي درج اللارو حدثنا أحمد بن حجاج حدثنا أنس بن إياد عن عبيد الله عن نافع عن عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر فاكري كان إذا أن رسول الله من ذلك كان رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم كان إذا خرج إلى مكة صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يد الله يسمي أواجي ما سمعت وأن يقول عند أواجي يلتكهم فإذا رجع صلى الله عليه بالأزله ليس بطن وادي وبات حتى يصبح هذا ذلك يوجد قطيب ونزل ليس يلتكهم nígbà tí ṣáì ló wà sùn bẹ̀ sílẹ̀ sí máa bá a Madina báàbò jùkọ́lù ìrọ̀lẹ́ موسى بن إسماعيل حدثنا حمام عن إسحاق عن عبد الله عن ابن أبي عن ابن أبي طلحة عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يترك أهله ọlọ́run kiri wọlé lójú sábà àwọn ẹrú àwọn ẹbí ẹ̀ lálẹ́ àwọn olóró wá gbá lójú sábà lójú síbẹ̀. káyọ̀nà láyọ̀ lọ́kọ́lọ́ ìlúdà gbẹ̀dá tí wọ́n ṣe é ti kí wọlé àfi ní àwòrọ̀ àbí ní ìrọ̀lẹ́ olóró lójú sára ọ̀kọ́tàwọ́ báàbù tí ó tán bí anábì jí àwọn ẹ̀ẹ́dìrẹ̀ àwọn ilé ìrúwà bá wọn ọdún ẹ̀dùn ìjọ wọn ní mọ̀dínà gẹ̀rẹ̀ حدثنا مسلم ابن إبراهيم حدثنا شعبة بن معارض عن جابر رضي الله عنهما قال نهى ربي أن يترك أهله ليلا جلس لم قف ولما دم وجوالون wọ́n lè rúkú bá kalẹ̀ fún ẹgbẹ́ lórí ìdíṣù ilé kọ̀kọ́ wa sọ̀rọ̀lá àlọ́wọ̀ sọ̀rọ̀ ní èsì ìṣẹ̀rọ̀ fún ìdábò ń bá zọ̀rọ̀ fún ìwọ̀lá orí wa ti ń bá fóònù wọn ní áàtìf kò di ìdí àbùkátà ẹ̀ ọ̀pọ̀ wọlé bá wọlé ìdí ní ọ̀pá mu ó ti yé wa bọ̀lá ó tààlà àlọ́ tààlà iná bọ́bọ̀ harí rẹ̀ himọ́ wọ́lá 1802 babu ma asibana kasa oyi da daga madina babu kí ọjọ́ kí ẹsìn kàn fún mi ẹ̀ yara fi yára. سعيد ابن ابي مريم اخبرنا محمد بن جعفر قال اخبرنا حميد انه أسمي انس رضي الله عنه يقول أخبرنا سيدنا انس كان رسول الله صلى الله عليه وسلم شولا صلى الله عليه وسلم إذا كنت من السفر كنت من تعلم المدينة وأبشر درجات المدينة الوقت كما تنال المدينة حتى نقصه يوسف صور أخمي إليكم أسفر وإن كانت دابة حركها لكن المسلمين جدا حكمي يجب أمك دادا على أبو عبد الله وقد زاد هارس بن عمير بن حبيب حركها من حبها يجيكم موفز موفز يجيكم موفز يجيكم موفز في كلامهم 1802 كده بالسولاني حدثنا قتيبة حدثنا إسماعيل بن عبيد زيد عن أنس قال جدورات وما جنا وما جنا من طلوع تابعوا عارف بن أمير عارف بن أمير بما أمير قال إمام بخاري رحمه الله إمام وهذا باب قول الله تعالى باب ورزق وعطوا البيوت من أبوابها أما ولي في أجوانا لكني أما نعم باوات الأحلام أول قدع wọ́n tábù fọ́n wọlé láti ìdílé hùn tọ́bẹ̀ wọ́n wọ́n padà ẹ̀kẹ́ ìgbìlówó bá wọlé ìgbìlówó bá wọlé wọn ní ìdílé ọlọ́run ara ní ìgbìmọ̀ àwòkọ́ ẹni tó bá gbogbo ilé wọlé tó bá wọlé ó ṣàìdá لا كان رواة بيوتهم أبو أول أبي كبنا لني مجاولي ودي نعم حدثنا أبو وليد حدثنا شعباء عن أبي إسحاق قال سميت البراء رضي الله عنه يقول الله أكبر حدث البراء نزلت هذه آية فينا آية هي وأن تدعوى وأنصاري أولا مدينة قال تري ولا الله في شعينا كالي فينا هذا الأنصار إذا حجوا جاءوا لم يدخلوا من تلك أبواب البيوت قال قال الأنصار هم أنصار إذا حجوا تقبل الحج فجاءوا لم يدخلوا من تلك أبواب البيوت ونبدأ لكل ولما ولكن من ظهور يا أيها لي جاء رجل من الأنصار فلا كنت كما أنصاري واتراب وادي دخل من كل باب وما وقع وجوله وليس قضايا وليه كأنه عجر بذلك وقفت البلوك وقفت وطن وما صديان وديان لغة ولفع بيت قد نتعلوية أن نزلت لو أصعيك على كيف يجرى أن تطاط بيوت من ظهورها لكي تخلص كما جاء يقول ولي ولكن البر من ذكر بكتابه من اتقى ان تسمع الله قالوا لنا جوري وأتى وأتوا بيوتا من أبواب كده بدون لكم ولي خذ والله تعالى أعلم هو ما صنع الله سبحانه وتعالى جبع كمال سنبي قولي آية هي من يقلق وفيدي وفي ìrònà àwọn àpá àwọn èèyàn ọlọ́wọ́ gba àánú wọn gba ìgbà fún wọn ni ní bí sí mẹ́rin كذلك أيضا في طلب العلم إلينا غير ريمة يطلب العلم من أولا من من إلى إلى مغني مغني مثلا أو شرع مزحف أو إلى تمهيد ويبدأ كلمة قال يجيبه كثير كيلو هي مجاونة هو بلا في يتماوي وبلا في عبر ojú lẹ̀kùn ní ẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ بيا ابن مالك الفيا ابن مالك أراو كلام قولي قولي كتبلي وإذا يقاي قوة أو إذا بكلبي لا تمولي أقول بلا آه إذا بكلبي أودي بكلبي لا تمولي أودي يوا ألم دافر يوا لوبا أودي هذه آية كريمة صارت الآن إبراسا يمشي عليه الناس أبقى حوالي gbogbo àwa rẹ̀ gbogbo àwọn ọ̀pẹ́ ìgbà tí gbogbo àti sọ láti ìgbà tó bá tó bá fẹ́ àwọn oníṣẹ́ àwọn àlọ́ tú ẹnìkan nígbà máa gbọ́ mọ́tò àwọn àkótó sí ara o aláàrin náà ẹ̀bà sílẹ̀. kára imam buhari rahimahullah one thousand eight hundred four naam báàbù sáfàrọ̀ kìtì àdúmìnira azad báàbù ló lọ pé ìrìn àjò fa أديوا حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن سبيا سبيا عن عبد صالح عن عبد هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال وعن ذلك السفر قصة من عذاب إن يجفى اتكديه إنه عم بزنتي في يعني يمنع أحدكم طعامه يقول ما جل أول يقول جل لورين يجي الشراب يروب اسمه يسمى لورين يجي ونومة ونومه يقول ما صنور يجي أول ما صنور لورين يجي فإذا عدا نحبته كما كان بنتو بالو لوكا يقول لك ليعجل إلى أهل قال لا نقول له قال لي قال هذا شيء هو خذ يا خذ خذ لي بكر اسمه لولي مولد ذكري níbi wọláwọ̀ tààrà nítorí báàbù kìtàbù yìí báàbù mọ̀tàfúrí ìdájí tó fi ìsẹ́rí kí ó ájẹ́ ìdáàrí báàbù pé ó gbánú yàtọ̀ bá ti parí dídá lọ tó bá ní kí nǹkan yá rẹ̀ àti tì máa lọ sílé olùbáwọn ibi rẹ̀ لنا سعيد بن عبد مريم أخبرنا محمد بن جعفر قال أخبرني زيد بن أسلم أبي قال كنت مع عبد الله بن عمر بيت بكا قولي عبد الله بن عمر قال ودنا مكة رجعوا عن صفية بنت أبي وبيد وقالوا في يوم صفية وما أبي وبيد كنت على رفايا شدة وجع يعني قالوا يا ولا فأسرع السيف أمر فين يا جوري أمر رسول جوري فكان بعد المغروب الشفق كيف الشفق في يوم ìwọ̀ òní ìjọ́wọ̀ nígbàlá ọlọ́wà sọ̀tọ̀ sọ́lá madrid wọ́n kíbi àti ọ̀nà mẹ́rin iṣẹ́ àìrùn kò báyìí ọjọ́ wọ́n kíbi àti iṣẹ́ ìwọ̀pọ̀ jùmọ́ abìlẹ̀ náà hùmà wọ́n kí òkú ثم قال إني رأيت النبي صلى الله عليه وسلم إذا جبئي سير وكرا الجبريل ثم بينهما ìmọ̀ ẹ̀rí ọ̀dún ìṣẹ̀lẹ̀ sílẹ̀ bá rìn sílẹ̀ wá ní kíyàwó ẹ̀yà yóò wá tuntun do a loma bibila do a kiti kuma isai yóò ní pé kìtàbù múra ní ìpè wa kuma sàlàyé ifu wa pé gbogbo tó náà tí a yẹn a kiri kúrò àmà kiri a wọ àwọn màáàtì kùtù báyìí àwọn masáàbù yìí gbogbo kan ní kíra àtọ́ mùsùlùmí salman ó fún wa pé jẹ́mọ̀ méjì lọ́wọ́ kuma jimota takbiniyar jimota kan yawa kuma fara suke jawo jimota suriya jimota takbiniyar da ke kokin madrid a cikin shirar raskun madrid biso kizila ti asibiti raskun zuwa tabo kan ikon tabo raskun zuwa a ti asibiti raskun zuwa o su daidai abin kwanfin zuwa o su jasko kasar koki àsìkò àsìkò àfihàn gbọ́mọ̀ sórí ni kó fi zúrù lẹ̀ ọlọ́gbà gbé jáàbù òdì kò mú sí àárín ni wọ́n fa àsìkò àsìkò mẹ́rin rẹ̀ nípa òdì jáàbù gbọ́mọ̀ sórí ni ṣàkóso ọ̀fẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ gbogbo adjustment adjustment or adjustment sí ẹ̀yìn ó ti yẹ wa táwọn ọmọ ojú àpapọ̀ sí ẹnì kan yóò wẹ́rẹ́ dára ó sí jẹ́mú sí ìwòye ọ̀rọ̀ ọ̀sán ẹgbẹ́ ọ̀sán ọ̀sán ti tèyí ó dẹ̀ ní òwúrọ̀ ní sílá sí máa ti fi máa ti bẹ́ẹ̀. ó ti yẹ wa ìfọ̀fà Abdullahi bin Umar ọ̀jọ̀ lọ́wọ́ àná nínú àkókò tèmi ìdílé Abdullahi bin Umar sí ọba àwọn sí ìlú òsì mọ́ sí irú ìdí Abdullahi bin Umar fẹ́rẹ́ kí wọn بتكبير من الثلاثة ويقرأ أسكين الله أكبر الله من رب لا ابن عباس من جنايزة جنايزة من أسكين أقول لك الله تبدأ لا أقول لك من الكلاء بالله بن أمي تكبير ابن عباس ودي بالله بن أمي بإما تسكين بين حدث والله تعالى عالم ومزافر أيوة كتاب كتاب كتاب كتاب المعصر àlùmọ́ ọ̀tá wa ẹjọ́ dádúró ní ọjọ́ àti wọ́n dádúró tí ìjọba ti gbogbo ní ó ti ṣe. àti àwọn nọ́ọ̀sì tàwáfù ṣáà táwọn sáràfù kan tí wọ́n jọ yé fún tí ìbá ti tàwáfù lọ́wọ́ sọ̀rọ̀ lábájá láló bẹ́lẹ̀kẹrin yìí kan sọ̀rọ̀ láyé wa kàn sínú láti ẹlẹ́ẹ̀kẹrin tó ti kẹ́ mílíọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láti nọ́mbà wán. bẹ́ẹ̀ ni ọ̀sán ìgbẹ́ ọ̀sán ìgbẹ́ ìgbà ìmọ̀gá omi yìí bẹ̀ ìwọ̀n gan àwọn àmà ìjọba àwọn tàbí àwọn tàbí àwọn bí i kọ́nìyàn àwọn tàbí àwọn tàbí kọ́ iná máa wí àwọn ẹgbẹ́ ìgbà fi sọ́ràp àwọn sọ́ràp wọn wí ọ̀pá àti ẹgbẹ́ kọ̀ọ̀kan wọn lẹ́kọ̀ọ́ ẹ̀ ó di é ó tó láti jẹ́ àbápọ̀ tó kò sí tẹ́lẹ̀ tó ó di ó yẹ kí a lọ́bi ṣe kí a lè gbọ́ ṣe ó di é wa. والله تعالى اعلم شو هنا نقول جدا او شو نقول او دي نعم ní tí àná ìdásáàbù wá fẹ́ wọlé wọn máa ń kàjẹ lọ náà irú ẹni tí kò jí kéèyàn ọmọ kúrò tábù wá ìtòdé náà irú ẹni ẹnìkan lọ sí àjì ẹ̀jẹ̀ náà kọ́mà ó sì wọ mọ́sálásí tú náà ni àṣẹ ń gbọ́ náà ni àwọn ẹbí ẹ̀ mẹ́kọ̀ọ́ tíráwò wọ́n mọ̀ kọlọ̀ tíráàdì ó lè kọ̀ fẹ́ ẹ̀yìn náà kọlọ̀ tíráàdì ìwé máa bí tú sí yẹn ní gbígbọ́ wọ́n kún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ala Muhammad àkọ́kọ́ àrígbẹ́ ẹ̀yìn nígbà ẹ̀dí wọ́n ṣe nù bí ìjẹ́ wọn máa bí tú ṣe ìgbẹ́ wọn wọ́n kọ́ pẹ̀lú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ala Muhammad ọba àrígbẹ́ ala Muhammad àgbàgbé lọ́mọ́kà ó dúró ọba àrígbẹ́ ala Muhammad ìjọba kó sínú ara ọ̀ lẹ́yìn òkèjì báyìí sí náà gbé gbé yín nígbà tí mo bá lọ sí àdúgbò àti màálù kó wá pàdé ìdí dáhùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àlà Muhammad láti ní bàbá lu ìlú ìwájú. Ṣé o inú súnà o ní kí Bàbá Bíájì máa ṣe mọ̀? láti gbèsè ìtumọ̀ tí wọ́n kó sí èèyàn bàmù kó wọ́n lọ sí kó wọ́n wọ hajj kó wọ́n bá sí yẹn àti kó máa ń kó pé jẹ́jú àti hajj kó wọ́n kó máa wọ̀ bá sí nígbà wọ́n máa ń dùn àlọ́ àlẹ́ yẹn bàmù. àmọ́ kẹ́tù mọ́ kó sọ́kà lè kẹ́sì náà kó sọ́ lọ́ba ó dà kó sùn. yóò máa mú orí ẹlòmíì wù ládùúgbò ìdí mùsùlùmí láti wọ ọjà balógun kúkà balógun kúkà níjẹ̀ ìdí mùsùlùmí wọ́n ní mẹ́jọ wà olówó dẹ̀ olówó dẹ̀ ológun kú tàbí ìjẹ̀bú wọ́n wà lórí ilé rẹ̀ wọ́n wà rí i àwọn wọn funfun bí èrè kéèké báyìí wọ́n wá sọ̀kà lọ́wọ́ pẹ̀lú gbogbo kí ló ń lọ sí wá nípa ìsìlámù ìlú mọ̀ lọ́dọ̀ ìgbà ìsìlámù wọn ta àwọn ọgbà ìsìlámù lọ́wọ́ rẹ̀ olówó ó di wa ìsìlámù ìsìlámù ìlú fúwò ni ó di ọ̀rọ̀ ọba àwọn nǹkan mímọ̀ pé ni yóò ṣe yóò fi fa àwọn ìsìnkà èèyàn ló ń kírun wá sí ti bíbá láti kan so ẹlẹ́ẹ̀kejì pa dádìde gbàdó ti wá ń ṣe iye méjì tí mo ṣe sí ẹlẹ́ẹ̀kejì àbí mi ṣe ṣé bàdí náà ti fi àbí kalẹ̀ àbí yóò káńsì irun ọjà kan. bàdí ògbé ìgbélé ògbé kò sí kẹ́sùn kí nǹkan ló ń ṣe òun ìjọ pọ̀ láti bẹ̀rẹ̀ bá ṣubú bẹ̀rẹ̀ kì yóò kọ̀ láti orí ìdúró yìí bá ṣubú bẹ̀rẹ̀ kì í bá bá ẹ̀rọ bá parí ẹ̀rọ àti ìbàdí kó ìdílé ti dìde gangan fún lẹ́kọ̀ọ́ nù ilé àmọ́ sojú ti ìbàdí ògbé ìgbéra ni kó mú sojú ni wọn sojú sojú ìbùkún mi náà kánì sọlá ṣe é bùkún ní àwọn orígun irun ni lẹ́bí kò sí sílẹ̀ bá dé ìgbé àbúlé ìgbé ó dé wa. wá nígbà tó ti gbà sí ẹ̀ méjì o àwọn àwòkẹ́ àgbà gan bàbí mo fi ṣáàfù rẹ̀ jonathan bá gbọ́ bá gbọ́ kí bá nǹkan lórí ẹ ti ṣe báwo ni kò ṣe ọjọ́ ọlọ́ba ó ti ṣe ọjọ́ ìdíje ìdíje ìdíje ìdíje obìnrin kódà ó bí ìjọ méjì àjọ kẹsìkà rẹ̀. àwọn kọ́kọ́tà àwọn èèyàn kó kan san àgbé ní àbí áfíríkà padà ló fi dájú. wọ́n gbà fọ́ yìí ẹ̀rọ múyàwó kan lọ sí dájú ó wá ń tà láti múyàwó lẹ́kìtì náà lọ láti ń ṣètò owó bọ́wọ́ ẹ̀kọ́ èèyàn kan owó èèyàn kan ní rí wá fi ojú wa ti gbé ọdún nípa àwọn ọ̀rẹ́ rẹ̀ ń fún nímọ̀ pa àti tí ọlọ́ ọ̀fíìsì ìyàwó kékeré wá ní ọba rúwé méjì láàjọ yìí ti fi ni pé olóṣèlú aláàfin ló gbé ọdún wá nígbàjọ ọdún àti ìjọba ìyẹn kí wọ́n dá nínú àjò ó sì ní ìṣẹ́wọ̀n ó dá lọ bá dúró lórí pé bá rówó èèyàn kọ̀ọ̀kan náà yàwó yẹn lọ sí kòtìkò yẹn ìyàwó orí ẹ náà ló wà títí tí lóò ní jẹ́ kí àwọn yóò dá lọ. báwa pé ń lọ níjàmọ́ àmírù ajé ó tẹ̀sí àwọn náírà ò faramọ́ báyìí àti fún wa tó ṣe dédé. ó tẹ́ ọ̀rọ̀ hajj ní ìsinmi wọ́n wọ́n ju ntí ẹni lọ́rọ̀ kan wà three million gbàgbà lọ báyìí three million yẹn tó bá rí èèyàn ìyàwó yẹn míì àbúrò ìyàwó yẹn bá ìyàwó yẹn míì ìjẹ́ pé bẹ́ẹ̀kùn nìkan nínú Muharram wọn ìyàwó yẹn ọkọ ìyàwó yẹn àbúrò ìyàwó yẹn ọmọ ìyàwó yẹn àwọn ọmọ ìjẹ́ Muharram yẹn ó sì wà fáwọn ẹlẹ́ bá lọ ọkọ bẹ́ẹ̀ lójú kúrò rísíkì àmì náà kúrò àmì rísíkì àrà tó fọkọ balẹ̀ kúrò bẹ́ẹ̀ lọ báwo ló fi wallahu ta'ala alam torí iṣẹ́ hard yẹn nígbà tí mímí ṣe ti wà yẹn ọ̀rọ̀ yẹn ni ìgbà lọ lóhùn nìkan láì pé ó di màkúrò nígbà tó rí ìtùtù àmìnà ó di ọ̀kí sí aráàmù wọláwù kàlàlà náà tí ìmọ̀nà bá ti bẹ̀rẹ̀ irun kí sọ́wọ́ alákọ̀ọ́kọ́ ti kú sí àárín lọ́yẹ kí ti bẹ̀rẹ̀ ní àbọ̀wọ̀ sí àbọ̀wọ̀ sí ìkíkì níbi lájàmá sí ọ̀rọ̀ tóbi tí èèyàn ti rí máàmù lọ́ọ̀ kan tàbí ju mọ́kà yẹn èèyàn ó ti bẹ̀rẹ̀ ìkú méjì lẹ́yìn náà. àwọn àkọọ́lọ́ àbí kí wọ́n lọ fọ́pọ̀t wọ́n fọ́pọ̀t fọ́pọ̀ àárín ẹ̀kú mọ́ àwọn ìmọ̀ lọ fọ́pọ̀t ibi gbàjù wọ́n fọ́pọ̀t sílẹ̀ kò fẹ́ burú mbẹ̀ ó di wa wọ́lá awùsọ àlàlà irú èrè ìjọba àti bá kàá gúúsù ìgbàjú láwọn èèyàn fọ́pọ̀t yìí ìṣòro máa fi nìsí ẹ̀kọ́ ìyá nípa ìṣẹ̀lẹ̀ àárín àbí àmì yèmí ti kò sí lọ́dún ìkíní kò sí àwọn bá ti bẹ̀rẹ̀ ara ọ̀pọ̀ sínú ti kẹ́tọ́ pé àárín ni ìdílé mi tó sọ pé kóòtù ni ìgbà ẹ̀rọ fi ń kẹ́tù ìdí wá wòye pé ọ̀la ṣé àwọn èso tó máa kúrò tó bá láàkàdì ó kù sí ìmúmá tó kà fúbi orí ìdíbò rẹ̀ rọ̀tì. ìgbà lẹ́nu bẹ̀rẹ̀ sáfẹ́ kóòtù ẹgbẹ́ ìgbẹ́ fàlẹ́lẹ́ kí wọn ẹgbẹ́ ìgbẹ́ kàtí mẹ́mú wújú àlọ́ síkà. ẹ wo torí ṣáàfù kan mẹ́dúgbò rẹ̀ rọ̀tì ọ̀pọ̀ kàtí wáyé báyìí ìfẹ́ sí ni ten to pẹ̀lú one sixty five làwọn wà ń bẹ̀ one sixty five làwọn wà ń fà sí bẹ̀ ọ̀gbẹ̀ sọ́kàlù sọ́kàlù tó bẹ̀ ọ̀gbẹ̀ bí èèyàn eighty ló wà báyìí tó owó débi nìyẹn. ìṣèjọba yóò fẹ́ kó àfíjà nípa àṣìṣe àwọn èèyàn kan ní ẹ̀rẹ́ fẹ́ máa àtúnṣe èèyàn ní agbóde èkú jẹun lọ́dọ̀ wa so iṣẹ́ nǹkan náà láyà ni pé ọlọ́dún kan fún àwọn èèyàn níbi ọ̀fà àti àpá Yorùbá so ṣé ó wà right. ọ̀rọ̀ owó owó obìnrin ṣé èèyàn lè pa obìnrin láṣẹ fún ẹ̀kọ́ ó sì yàn tí ọ̀kan sọ pé ìwọ nìkan ní ọmọdé ń jẹ ìyàwó rẹ jẹ o <laughs> ṣé èèyàn lè pa láṣẹ pé ìdí sì mú wọn náà tó bá ti fi kàn mí náà ìbí náà ó react so ìkejì tí wọ́n kú àmì ó kúkẹ́ ìgbìmọ̀ ká ti gbà kíyàn wá kíyàn wà lọ́dọ̀ bèmí àgbà àti náà jíjẹ́ mbẹ́ ìwọ nìkan ni ọmọ dáńjẹ ìyàwó rẹ jẹun ó sì mí ni ẹni. Ìdí ẹ̀dùn ìdánù ẹ̀ àti ọmọ wa fẹ́jì àìṣẹ́ rẹ̀ jẹ́ lọ́nà ọwà lọ́dọ̀ rẹ̀ wọ́n ti ṣe jẹ́ pàdé bí so sọ fún yà fún ìlú musulma bá ti fi ṣù gbọ́dọ̀ lè gbé fún àlẹ́ bí yàrá àìṣẹ́ rẹ̀ jẹ́ lọ́nà àlẹ́ àìṣẹ́ dànù ọgbà dànù àwọn yẹn fọ́ ẹgbẹ́ta yìí wí àlẹ́ ìsìlẹ̀ dáyà nígbà ni wọ́n sọ fún ọ̀bọ̀n ọmọ tó wá pé òun nìyà yín jẹ́ òun nìyà yín lọ́wọ́ lọ́tán ní ti ṣe ọ̀dà oníbàṣẹ ọ̀rọ̀ bẹ̀ jẹ́ wọ́n tún wà wà láwò àwọn ọ̀nà bí ọba wíwú ọmọ yẹn lórí èso ilé ìjọ adékọ̀ máa dé ilẹ̀ ọgbọ́n kọ́kùnrin tí ó gbé abọ́ ẹ̀ kí kò sí ìyẹ̀dànù pé ṣé ẹ̀rọ lọ́wọ́ síbí ó di eyín lọ́wọ́ síbí ò lẹ́ ò níbi ìdánù yìí ó di eyín ọ̀rá ní ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ kíni. Bàbá tó ṣaláìsì. Àwọn akéjú fún ìdíjú wọn tán, ẹ̀kù níyà ikú jímà nígbà tó bá tó pẹ́ àbúrò rẹ̀ náà tó ń nájú obìnrin tó ń ti jímà ní ọkọ̀ náà wá sí aláìsí ìdáhùn tó bí fẹ́hùn wọ́n ọjọ́ sí pẹ̀lú ìgbà àbúrò tó náà wájú bí sáré tó sì lọ́mọ ó fẹ́ àwọn ọmọ rẹ̀ wọ́n kù sí àbúrò tó kú lẹ́yìn àbúrò tí ò níyàwó tó máa kó àwọn ọba ọkùnrin kan náà tó bá kú ọkùnrin fún ìhun níyàwó ó pè ọmọ yẹn ó pè ìdàwó yẹn àbúrò àǹtí yẹn inú ogun yẹn ìfúnná kí àǹtí yẹn ní ọ̀gígá ọmọ àti yẹn ìdí wọ́n pè àwọn ọmọ yẹn nígbà pé wọ́n pè sí ọkùnrin wọ́n pè sí àǹtí nígbà pé lẹ́yìn lẹ́yìn ìgbà tó àǹtí kúkú àbí wọ́n pè sí àǹtí yẹn bẹ́ẹ̀ bí wa pé àǹtí wọn pè wọn wà kó fáwọn máa fi ọmọ o láti ẹ̀kún kí ní ó di eyín ìṣẹ̀lẹ̀ ní kí fáwọn ọmọ ni wọ́n o ọmọ wọn ló ní ìdìbò mọ́ wọn kú láyé so àwọn náà àkúrà àwọn ti lè yegun ọmọ wọn ó di eyín wọn bá dá àsìkò kọ́ra ìrẹ́ fi sí i ṣe kílásì kan ẹ̀sẹ̀ ni ọlọ́ sí fún wa ni wọ́n ti kí kó má di pé àwọn tó ń lo gbogbo ọmọ wa kú lẹ́yìn gbogbo ó di eyín ọlọ́ àwòtí alàlàm ilé ńlá ní fún Àwọn kan wá oníkankankan ọ̀nà ẹ̀yà kan pín fáwọn. Àwọn apákan ní Áfíríkà Lina jẹ́ bá ti pín kò ní ṣe tànà. Àwọn bọ́ọ̀nù ẹgbẹ́ máa rí méjì ìpapọ̀ wáyé tó wá ń kà ló jẹ́ ẹ máa pin ní dèdè bá ti máa tògún ọ̀rẹ́ kàmàrà tá ń kà ló fún lọ́dọọdún ọ̀rẹ́ kàmàrà ẹ pin ní dèdè tó ti fi ẹni tí ká lọ́ka ìfẹ́ sí ẹni tí wọ́n ti sọ̀rọ̀ kàmì fún fún ẹ máa fi kú ìka tó tó délé ọkà ló ti fọ́ lọ́wọ́ ẹni tí máa fi kú lọ́wọ́ subhanahu wa ta'ala ilaha illa anta astaghfiruka assalamu alaikum